لا تقذفونا بشدود فإننا سرنا على نهج لكل لمحمد وبقول من شرع شريعتنا سنعون وعلى مقولته لكريمتنا هتدي وبكل قول نستدل لو بآياتي أو بالحديث لمستكي لمسندي أو بالحديث لمستكي لمسندي لا تقذفونا بالشذوذ سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعه نسله وعلى مقولة لكريمتنا هتدي ولكل قوم للناس تدل بآية أو بالحديث لمستقيم لمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 fakọdí fáza fáwùzàn àzìmà fàyínà kọ́yìrà kàlámi kàlámù lọ́ọ̀ì wà kọ́yìrà adìyí adìyí rasulillah sallallahu alayhi wa sallam wà sharrọ̀lì umuri muhdathatu'a wà kulla muhdathatin bid'a wà kulla bid'atin dolala. وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe yín pé òun náà ni ó tí àwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ tì síwájú tá a máa dúpẹ́ rẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí òun náà làwa náà wá tì síwájú tá a dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí kí ọlọ́run kó gba ọpẹ́ wa lórí ẹ̀ náà kí ọlọ́run ọba kó wá pa wá lẹ́ni tí yóò jẹ́ mùsùlùmí kọ́ ọlọ́run kó ṣe wá ní ẹni àlìjánná náà pẹ̀lú sábàbí Islam àtúndúpẹ́ lórí àlàáfíà àlàáfíà tọ́lọ́wọ́n bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má gba àlàáfíà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà òun náà ni àtúndúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tá a mọ̀ sí àlàámnù. No kí ọlọ́run kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wa yìí kí ọlọ́run kó tún ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa ní agbègbè yìí gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kí ọlọ́run ọba kí ó bá fi ìfọ̀kànbalẹ̀ sí ọ̀dọ̀ wọn lẹ́yìn wá gbà náà àtúnwá dúpẹ́ lórí àlè ìbíkọ́. E ọlọ́run ọba ṣẹ́wà kù títí di òní àná afẹnu wa àfikò àtúní àtúmọ̀ kọ̀ntínú rẹ̀ lónìí ilé bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí àánú ọlọ́run náà ni àdúpẹ́ fún ọlọ́run ọba tó sẹ́ni kọ̀ọ̀kan wa kù sórílẹ̀ ayé àṣekú náà kọ́lọ́run ṣe ní tá a fi jẹ́ ẹni àlìjánná kọ́lọ́run má jẹ́ kí a fi jẹ́ ẹni náà ẹ má ṣe àṣẹkù wa ìní tí a kábàámọ̀ lé lórí ní aburú tó bá dijọ́ gbin dàlùkìyàmà ṣé nìkan tí a máa dúró lórí tó bá dijọ́ gbin dàlùkìyàmà àwa bẹ̀ lọ́hùn fún ìbára wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run ó ṣe ní èyí tí a fi rí ọ̀nà èmi tí màá má bá wa sọ ọ̀rọ̀ tí mò ń bá wa sọ yìí kọ́lọ́run jẹ́ kí n ti sábà bí ẹ̀rí ọ̀nà má jẹ́ kí n fi rí ìbínú ọlọ́run àwọn náà tí a máa gbọ́ gbígbọ́ náà ọlọ́run jẹ́ àfi sábàbí gbígbọ́ náà rí ọ̀nà ọlọ́run má jẹ́ ká fi rí ìbínú ọlọ́run kó fún wa ní àgbọ́yé gbígbọ́ náà ká gbọ́yé dáadáa ju bẹ́ẹ̀ mi ti máa sọ lọ kọ́lọ́njọ́ wa wúlò fún mi àti ẹ̀yin náà la haula wala quwwata illa billah ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú alukur'an alkarim ìwé ọlọ́run ọba alápọ̀nlé ọlọ́run bá bá wa ṣàlà ó ń ṣàlàyé fún wa nínú suratul hajj aya ọgbọ̀n òun náà ni àwà àwọn àyà àti tí a ń kà àlàyé wọn ń pọ̀ púpọ̀ torí ẹ̀ náà ló jẹ́ kí a máa ṣe àlàyé kó lè bá jẹ́ pé yóò tún lè yé wa dáadáa. àyà tí a kà ní ibẹ̀ náà ni a wà àti ikú olórí àyà náà òun la wà ní ìjẹta òun náà ni àtún á wà ní àná ọwọ́ parí ẹ̀ náà ni a wà ní àná àyà náà ọlọ́run ọba sọ ń bẹ báyìí a'udhu billahi minash shaitani rajim dhalika wa man yu'adhim urmatillah fa huwa khairul فهو خير له عند ربي وأهلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذلك ومن يعظم حرمات الله فهو خير له فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجز من الأوثان واجتنبوا قول الزور ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú àyà tí wọ́n kà fún wa yìí dáníkà tí ó bẹ̀rẹ̀ rẹ̀ ó ń lọ bá àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba ti sọ fún wa nípa ọ̀rọ̀ hajj ọlọ́run ní nǹkan tá a ti sọ sẹ́yìn òun náà ni gbogbo àwọn ọ̀rọ̀ nípa hajj ọlọ́run ní wàmẹ́yìn yóò adìm. yóò adìm hurumati Allah ẹ tó bá jẹ́ wípé ọba lè ṣàpọ́nlé fún àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣàpọ́nlé fún ní hajj àti gbogbo ohun tọ́lọ́wọ́n bá ṣàpọ́nlé fún ní ẹ̀sìn pátá yányán ọlọ́run ní fàáwọ́ àkáyérú lọ. ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ kó mọ̀ pé àwọn ẹ̀san káyérú yẹn ni pé ó ní àwọn ẹ̀san tó jẹ́ pé yó gbà lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàkíámà àwọn nǹkan yóò di ẹ̀san fún un fàwọ́wà khairun lahu torí pé ẹ̀san àlìkíyàmà olórí jẹ̀san ilé ayé lọ ẹ̀san téèyàn bá sàyàn láyé yóò tàn ẹ̀san àlìkíyàmà máa ṣẹ́kù ni bọ́lọ́wọ́ bá fún yàn lálìjà náà yóò máa bẹ lọ gbére fún yàn ni bọ́lọ́wọ́ bá fún yàn lálìkíyàmà kì yóò tún wá gbà padà lọ́wọ́ èèyàn kì í sí pé yóò pa padà lọ́wọ́ èèyàn lá à wàlá à ẹ̀san àlìkìámà kìí ṣe nǹkan tí wọ́n sọ pé a ti fún yàn tá a tún wá ní fún yàn mọ́ kìí ṣe ẹ̀san àlìkìámà ọlọ́run ni yọ́ọ́ máa bẹ fẹ́ nìyẹn ẹ̀san tó lóore tí ń ṣẹ̀san àlìkìámà ń dàrọ́ bìkì lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ náà wà ó hílọ̀t. ọ̀hìnlẹ̀t lákùnmúlì àníhàn ìlànà ìtìlá àlẹ́ ni àwọn dábàá àwọn nǹkan tá a máa ń jẹ tó jẹ ẹran ọlọ́run ni aṣọ di ẹ̀tọ́ fún yín àyàfi àwọn tá a máa kà fún yín nínú àwọn àáyà míì a sì ti lọ kà àwọn àáyà míì náà àti kà fún wa ìtọ́lọ́wọ́n bá ní a gbọ́dọ̀ jẹ́ kà fún wa lánàá àwọn ìròyìn tí ó máa wà lára nǹkan tọ́lọ́wọ́n bá ní òun náà ni ó wà lára nǹkan tọ́lọ́wọ́n bá ní a jẹ tọ́lọ́wọ́n bá gangan bá dákọ rẹ̀ wípé kínní yìí o ẹ má jẹ ẹ gbọ́dọ̀ jẹ tọ́lọ́wọ́n bá ti dákọ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti kẹ́tẹ́kẹ́tẹ́ lé pé àṣàlàyé lè fún wa ní àná àwọn kan wọ̀nyí náà ni àṣàlàyé fún wa máa mú wálé ọkọ̀ kan ó tún lè máa jẹ́ nǹkan tó ṣe wípé yóò gbà wá lásìkò so látara bẹ́ẹ̀ àwọn nǹkan méjìlá yìí láà máa wò lára nǹkan tí a jẹ àti nǹkan tá a mú so tá a bá ti lè rí nǹkan méjìlá yìí lára nǹkan tá a fẹ́ jẹ tá a fẹ́ mu àgbọ̀rọ̀ jẹ àgbọ̀rọ̀ mu so tí o bá ti sí ń bẹ̀ ọ náà láà máa jẹ tá a máa mu so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní àwọn nǹkan tá a wà á kà fún wa a kà àwọn nǹkan náà fún wa àṣọ àwọn yìí táwọn àfa àmújáde so ká máa rí i pé ntí ọlọ́run bá ní ká jẹ òun náà là ń jẹ so ọlọ́run bá ní fàṣítẹ́nìbò. fàṣítẹ́nìbò ríjìsà mìíràn àwòsàn. ọlọ́run ní fàṣítẹ́nìbò ríjìsà mìíràn àwòsàn. ọlọ́run ọba ní gbogbo ohun tó bá ti lọ jẹ́ ìdọ̀tí fàṣítẹ́nìbò àríjísà mínàlẹ̀ àwòsáàní ọlọ́run ọba ní ìdọ̀tí ọlọ́run ni ẹ jìnnà sí ọlọ́run àni kí ni wọ́n á jẹ́ ìdọ̀tí ọlọ́run ní alẹ́ àwòsáàní ère táwọn èèyàn máa ń máa ń lẹ́ẹ̀lẹ́ tí wọ́n máa ń forí kanlẹ̀ fún òun ni wọ́n ń pè ní wásánù ká gbẹ́ ère lẹ̀ ká máa forí balẹ̀ fún ká wá odò kan ká máa forí balẹ̀ fún ká mú igi kan ká máa forí balẹ̀ fún gbogbo ń tá a bá tún ti ń forí balẹ̀ fún pátá yányán lẹ́yìn ọlọ́run ọba àlékúnṣe abẹ́ àlùwásán tí jámọ̀ ẹ̀ jẹ́ àlùwásán ìdọ̀tí ni tá a bá ti ń ṣerú nǹkan báwọn àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ ìdọ̀tí ni nǹkan tí wọ́n tún gbé kalẹ̀ yẹn náà tẹ́ bá dẹ́nìkan bá sọ̀rọ̀ rẹ̀ dọ́lọ́run táwọn yẹn bá ń sìn ẹni ẹ ti dẹ́ni ìdọ̀tí wájú ọlọ́run so ọlọ́run ní kẹ́ ẹ jìnnà sí dọ̀tí ẹni tí bá ń sin ọlọ́run ọba ọlọ́run ọba tí ń sìn ọba tó mọ́ ni iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tó mọ́ ni òun gangan náà látara pé ń sin ọlọ́run ọba òun náà máa dẹni mímọ́ látara pé ń sin lọ́hùn ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti jẹ́ kò sí ni ẹni ìdọ̀tí ni wọ́n ẹni tí wọ́n ń sìn náà ìdọ̀tí ni iṣẹ́ tí wọ́n tún ń ṣe bí wọ́n ti ń ṣe yẹn náà ìdọ̀tí ni ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá rí wọn náà tí wọ́n bá jẹ́ ẹlẹ́bọ ẹ lọ wọ ẹlẹ́bọ tí bá ń ṣẹbọ kò sí tẹ́ máa bá lọ́dọ̀ ẹ̀ tó bá ní kẹ́ ẹ ṣe nǹkan kan ẹ rí i pé orí ìdọ̀tí ni yóò máa já sí so orí ìdọ̀tí náà bẹ́ẹ̀ ni o mú nǹkan kan lọ kan ni wọ́n ní o mú lọ orí àtàn orí ìdọ̀tí àwọn ọlọ́bẹ̀ ṣe nǹkan kan àfa tẹ máa ń ṣàtàkùsà yọba sàtàkùsà náà wọn lè lọ jù sínú sálángá sọgbọn wa ti jẹ mọ́ ìdọ̀tí ìdọ̀tí ìdọ̀tí mo lè máa bá lọ́dọ̀ wọn. àwọn tí wọ́n já àwọn ẹlẹ́bọ wọ́n lè pa ẹran kalẹ̀ ń di ẹbọ ẹran kan ní jẹ wọ́n sì fẹ́ ran kalẹ̀ so wọ́n yóò kàn rà abẹ́ lásán yóò kàn bàjẹ́ náà ni sọgbọn wa ti jẹ mọ́ iṣẹ́ ìdọ̀tí òun náà ni wọ́n máa jẹ́ pé àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe ẹgbẹ́ àwọn tá a jẹ́ mùsùlùmí lára nǹkan tí ọlọ́run bó fi gbàrún wa òun náà ní ká ní mọ́tótó àtàjẹ́ mùsùlùmí torí pé àwọn iṣẹ́ tí ó máa jẹ́ ẹlẹ́gbìn èèyàn ara tó lọ́run bó fi gbàrún wọn ti wa náà ni pé tá a fẹ́ jọ́sìn fọlọ́run tá a fẹ́ kírun fọlọ́run mọ́jẹ̀mú kanú àwọn mọ́jẹ̀mú tó lọ́run bá fi ń gbàrún lọ́wọ́ èèyàn tí fi ń gba ìbáàdà tó jẹ́ sọ́láàtù lọ́wọ́ èèyàn òun náà ni kéèyàn wà mọ́tótó bẹ́yìn àbá tọ̀ tí ò tí ń tà á bà tó bá lọ kírun ọlọ́run bò ní gbàrún yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó mọ̀ tó bá yàgbẹ́ tí ò tà á bà tó bá lọ kírun ọlọ́run bò ní gbàrún yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó mọ̀ tí ó bá ní jánábà lára tájọṣepọ̀ wáyé láàrin òun àtẹnìkan tó bá lọ kírun pẹ̀lú jánábà yẹn lára lẹ́yìn lágbára láti lè mú láti lè ṣèmọ́tótó ara rẹ̀ ọlọ́run ọba ò ní gbàrún yẹn lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní gbà mí ẹ lọ́wọ́ ẹ̀ so ìmọ́tótó dandan ni ká ló ti pé àjọsìn fún ọlọ́run bá má jẹ́ ẹ̀mí tọ́lọ́ bá fi ń gba ìran lọ́wọ́ wa ni àwọn ẹlẹ́bọ àwọn ni wọ́n wà nínú dọ̀tí sọ ọlọ́run fàṣítẹ́nì bò. ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ṣe onídọ̀tí èèyàn ẹ jìnnà sí ìdọ̀tí ìdọ̀tí ó ní gbogbo ìròrí àwọn kèfèrí pátáyányán ìdọ̀tí ní ìròrí wọn so ìròrí àwọn kèfèrí látọ̀dọ̀ bí délẹ̀ ìdọ̀tí ni ẹ ní bá dáadáa kankan ń bẹ ìdọ̀tí ni so ìròrí kèfèrí ó ní bí ó ti sòpinya láàrin ọkọ àtìyàwó ìròrí kèfèrí nìyẹn bí ó ti gbalẹ̀ onílẹ̀ mọ́tì ẹ̀ ìròrí kèfèrí nìyẹn so ìròrí kèfè ló fi jẹ́ pé àwọn tí wọ́n máa ń ṣe kèfèrí láyé yìí ìtọ́ bá jẹ́ àbòsí òní wọ́n máa pè ní nǹkan ìtọ́ bá jẹ́ àbòsí àwọn ní kò sí tó burú bẹ́ẹ̀ ìtọ́ bá jẹ́ àbòsí wọ́n kà sí bàjẹ́ ìgbè kò sí nǹkan kan tó wà nínú èèyàn ṣàbòsí so àwọn tó bá jẹ́ kèfèrí ni máa ṣe bẹ́ẹ̀ mùsùlùmí kì í ṣàbòsí ọlọ́run tó ní gbọ́dọ̀ ṣàbòsí ọlọ́run ni wọn gbọ́dọ̀ dánwò kódà káwọn tán já wọn tán já wọn kẹfìrí ó ṣàbùrù sí wọn túbọ̀ ṣàbùrù sí so ìròrí kẹfìrí ìròrí tí máa lọ bí ìròrí ìdọ̀tí ni ìròrí tí ó máa lọ síbi àbòsí ṣíṣe ni ọlọ́mọba tó wá ń ṣàlàyé ọlọ́mọba wà á ṣàlàyé fún anú ayá yìí náà ọlọ́run fàṣẹ tẹ́ni bù rí ti sàn gbogbo táwọn kẹfìrí bá mú wá láyé yìí ìròrí ibú ẹ má ṣe báwọn kèfèrí tí ń ṣe ìdọ̀tí ni wọ́n ọlọ́run ní òòṣà wọn náà ìdọ̀tí ni àwa ṣàlàyé fún wa lánàá wípé ìdọ̀tí ti òòṣà níwájú ọlọ́run ìdọ̀tí ọlọ́run bá pe òòṣà yìí ó tóbi ju ìdọ̀tí gangan táwọn wò lọ yẹn ìdọ̀tí ìtọ̀ ìdọ̀tí ìgbẹ́ gbogbo dáa lè pè ní dọ̀tí láyé pátáyányán ìdọ̀tí tàwọn olóòṣà gangan níwájú ọlọ́run bá olóburú jù sọdọ ọlọ́run àfi pè ní ìdọ̀tí ìrẹ̀ wa ṣàlàyé fún wa lánàá yìí pé bọ́lọ́wọ́n bá ti pè ní ìdọ̀tí yìí kọ̀ wá sọ wípé ó ti wá torí pé náà bá jẹ́ kèfèrí ọlọ́run bá pe àwọn tí wọ́n jẹ́ ọlọ́run ní innal mushrikina najasun. innamal mushrikuna najasun fala yaqrabu masjidal haram. ọlọ́run ní innamal mushrikuna nínú suratul eh, Tawbah. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀ṣẹbọ ọlọ́ni eléèrí ni wọn onídọ̀tí ni wọn nígbà tí bá ní kí anisa salam kó lé wọn kú ní kaaba àwọn ni gbogbo hajj pátáyáyá ọdúnṣe ọlọ́mọ bẹ ní maka àwọn ni ń darí hajj ọdúnṣe ọlọ́mọ wà ní madina àwọn hajj ọdúnṣe ọlọ́mọ bá tó ṣe maka tọ́lọ́mọ bá tó ní kánà bí maka lọ́wọ́ báyìí gba mẹ́kà lọ́wọ́ wọn ànábì wa rán Abubakar kó wá ṣe hajj fún wọn so ọwọ́ ni ní pé kí Ali náà tún tẹ̀lé kí wọ́n máa sọ fáwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn òṣèlú pé Ọlọ́run ní onídọ̀tí èèyàn yìí lẹ́yìn ọdún yìí ẹ̀ tún gbọ́dọ̀ bọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tẹ́jọ́ máa tàwa fún arọ́mọ Ọlọ́run èèwọ̀ ni fún kí mùsùlùmí kùnà wọlé òkúta pè ní arọ́mọ àyè àpọ́nlé yẹn àwọn ọ̀sẹ̀ bọ ẹni tí wọ́n bá wá ìyá àpọ́nlé yẹn wọ́n gbọ́dọ̀ sọ pé ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ọlọ́ni arọ́mù yìí ẹ gbọ́dọ̀ jọ́sẹ̀ bọ́ kankan wọn torí pé onídọ̀tí èèyàn ni wọn ọlọ́ni wọn ò tún gbọ́dọ̀ tàwa fún ọlọ́run mọ́ ní pé wọ́n ti wá délé ọlọ́run wọn ò gbọ́dọ̀ tàwa lẹ́yìn ọdún yìí ọlọ́run wọn àwọn ẹ má ti jọ́sẹ̀ bọ ẹjọ́ wa tàwa fún ọlọ́run gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí pé ìdọ̀tí èèyàn ni wọn sọ̀rọ̀ tí wọ́n á jẹ́ ìdọ̀tí yẹn ọlọ́run bá ló pè wọ́n ló ní dọ̀tí ìdọ̀tí pín sọ́nà méjì ìdọ̀tí tó bá jẹ́ ìdọ̀tí tó jẹ́ àlè ìsínyà ànàjà sàtò àlè ìsínyà ìdọ̀tí tó jẹ́ ti èyí tí náà mọ̀ pé ìdọ̀tí ni òun là á máa fi omi mọ́ ìtọ̀ ní ìsìn ìdọ̀tí ni ó bá dà sí yàn la á wà fún mi ni ó bá dà sí yàn la á fún mi ti jẹ́ mọ́ àwọn ìdọ̀tí ìdọ̀tí báwọn ọlọ́run nìkan ló mi ká fi mú kú bẹ́ẹ̀. ṣùgbọ́n ìdọ̀tí àwọn eléyìí sì kì í ṣe dáadáa pé ọkọ wa lọ wẹ̀ tí mo bá wẹ̀ tán gbẹdọ̀ tó pẹ́ rẹ̀ gbọdọ̀ pé wọ́n fẹ́ di mùsùlùmí náà ọlọ́run ni kó tún wẹ̀ kó fọ̀ dọ̀tí ń kú bẹ́ẹ̀ torí kó fẹ́ di mùsùlùmí. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìdọ̀tí yẹn ò wá ṣe pé èèyàn kírun lọ́ọ́ ní ìsìn báyìí ọ̀ọ́ṣẹ́ bọ́ bóyá fẹ́ gbàbí ìdọ̀tí ti fara kàn mí o so látara bẹ́ẹ̀ ìlé kírun máa ń hàn ìdọ̀tí tí wọ́n rí báyẹn ìdọ̀tí ṣẹ́rí ìyìn ni so láti ṣàlàyé fún wa lánàá nípa ọtí wípé àwọn tó ń jáwọn àfa sọ wípé kì í ṣe ẹ̀gbin ni ọtí tó jẹ́ wípé torí pé òṣìṣẹ́ ọlọ́run bá nígbà tí wọ́n da ọtí sílẹ̀ tí òṣìṣẹ́ ọlọ́run bá ní àyà ọtí ti sọ̀kalẹ̀ fún kan àwọn sọ̀hábà tó ń kiri ọtí mo ti gbọ́ pé òṣìṣọ́lá ọba sọ fún mi pé aya ọtí ti sọ kalẹ̀ pé èèwọ̀ ni ẹnìkan ò ní gbọ́dọ̀ mú wá ó sì kó gbogbo ọtí ti mẹ lórí ẹ ó sì tú lẹ̀lẹ̀ gbogbo ọtí tó gbé dání pátá yẹn ó tún dálẹ̀ tí wọ́n sọ fún wa pé àtá ọtí wá sàn káàkiri gbogbo olùmọ̀dínà òṣìṣọ́lá ọba òde ní ẹ fomi fọ́nù àyànsáǹgbà bẹ́ẹ̀ kọjá òṣìṣọ́lá ọba òde fomi fọ́nù ṣùgbọ́n pàtó lára tí lára kan lára oko kan wá tọ̀ sí mọ́sálásí ìṣọ́rọ̀ bá ní ẹsẹ̀ ẹ̀gbin nìyẹn ẹ̀gbin sí àná ẹsẹ̀ omi sí ẹsẹ̀ omi sí ó fi jẹ́ pé ẹ̀gbin yóò fi kú bẹ́ẹ̀ ṣùgbọ́n wá pé ọtí káàdùn tiẹ̀ ta síyàn lásọ sọ wọn ìgbìyànjú lè fi kí òun yìí gbọ́dọ̀ pé nǹkan tó yẹ pé mú ìyẹn gan lọ́sọ̀ fún kíni o lọ sọ dé ìwọ dọ́lọ́ bá fi sọ dé ìwọ àti sọ fún alánà ni pé torí pé ìmọ̀ borí làákàyè ìmọ̀ pa so látara bẹ́ẹ̀ ká má yàtọ̀ láàrin àwọn ẹ̀gbin méjèèjì ọlọ́run ní fàṣítẹ́nìbù ríjìsà. ọlọ́run ní ẹ jìnnà sí àríjìsà ẹ jìnnà sí ìdọ̀tí ọlọ́run á fẹ́ sọ ìdọ̀tí yẹn mínà tó wá ń bẹ̀ yẹn mí yẹn ni mín àlìbàyà níyà ọlọ́run fẹ́ mi ṣàlàyé pé ìdọ̀tí tí mò ń sọ ń bí o òun náà ni ti òòsà òṣìṣẹ́ tọ́lọ́ máa fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn náà wà ṣẹ́ níbo kọ́ lásù. ọlọ́run ni wà jìtẹ́ níbo kọ́ lásùn ọlọ́run ọba ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ jìnnà sí ọ̀dọ̀ àwọn èèyàn wo láti máa bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn tí àwọn kìfìrí ni ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ àìmọye irọ́ làwọn kìfìrí ti pamọ́ lọ́hùn so wọ́n pa ìmọ̀ye irọ́ mọ́ ọlọ́run ọba lára táwọn kèfèrí pamọ́ ọlọ́run ẹ bá ti jẹ́ kèfèrí àwọn tí wọ́n jẹ́ àwọn mùṣìríkù àwọn kan nínú wọn àwọn gbà yìí pé òòṣà nìkan lọ́lọ́run òun ni wọ́n jọ́sìn fún nìkan òun làwọn gbà yìí pé òun ni ọlọ́run wọ́n jọ́sìn fún làwọn pè lọ́lọ́run àwọn eléyìí wọn parọ́ nìyẹn òòṣà yìí sọ lọ́run nítorí pé ọlọ́run bó mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá mú wá níbi torí pé àwọn tí wọ́n já wọn lóòsà àwọn náà máa pa ọ̀rọ̀ ọ̀rọ̀ jù àwọn náà máa pa irọ́ jù àwọn náà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ jù. àwọn kan gbà yìí pé òòsà ni ó ràn àwọn lọ́wọ́ táwọn ó fi lè bọ́lọ́ àwọn òòsà yìí lọ́dọ̀ máa bá ọlọ́run ọba sọ̀rọ̀ liyuqarribuna ila Allahi sulfa àwọn kan gbà yìí pé òòsà ni ó gbà wọn dọ́dọ̀ ọlọ́run táwọn bá ti bọ́ òòsà táwọn bá ti sin òòsà ṣùgbọ́n àwọn òòṣà pátá bá ti lọ díẹ̀ so àwọn ni wọ́n wà lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn ni wọ́n wà gba nǹkan yẹn wá wọ́n wà fún àwọn àwọn kan gbàgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ètò jẹ́ pé ń wá lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjànú nínú sátú jìnnì wọ́n ní wà á ná zọ̀nà ná á lá. wà á ná zọ̀nà ná á lá takú lálẹ́. تقول الإنس والجن والجن على الله على الله الشطط نعم wọ́n ní àwọn níta àwọn kò yẹ àwọn tí wò pé kò yẹ kí èèyàn àtàlìjànù kó wá jẹ́ pé irọ́ èyí tó jẹ́ pé ó ga jù òun náà ni wọ́n lọ́ọ́ máa pa wọ́n lọ́wọ́ bá irọ́ tí wọ́n pa mọ́lọ́ náà ni ọlọ́run ọba má takasa sọ ìbátan wàlàwàlàdà ọlọ́run ọba kò níyàwó bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ò bímọ ẹni bá ti ń pè pé ọlọ́run ọba bímọ ó ti ń pè pé ọlọ́run ọba níyàwó náà tí ò sí méjì bẹ́ẹ̀ ẹni bá ti lọ́lọ́run ọba bímọ ó sọ pé kí ni ọlọ́run ọba níyàwó torí pé kò sí bọ́mọ ti fẹ́ wá àfikárí kí ni ọ àfikárí yàwó so ìdókù lọ́nà bá tún ṣe náà ni pé kọ́ dẹ́dà ẹ̀rọ pé ọlọ́run bá dá lágbájá ni ẹgbà ni ẹ̀rọ pé ọmọ ọlọ́run ni ẹgbà pé kí ni ọlọ́run bá níyàwó ni ọlọ́run bá ò sí níyàwó bẹ́ẹ̀ ni ọlọ́run bá ò sí kí ni o. ọ̀nà sàrànlá jàdùrù tóbi ju pé kó níyàwó lọ ọlọ́run ọba tóbi ju pé kí ni o kó ní ọmọ lọ àwọn náà mo báwọn ìyàwó wa ti ń ṣe wá àbúbáwọn ọmọ wa ti ń ṣe wá ìgbà mi hàn nífẹ̀ẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀ sí wọn a máa bá kí wọn a bá kí ìyàwó a bá kí ọmọ wa bá dá gbogbo ẹ̀dá ẹ̀ pàtà yẹn yẹn bá kankan náà. so. ọlọ́ni wàá náwó káàna yakúrú sẹ́fín una àwọn òpònúnú wa àwọn ni wọ́n máa ń parọ́ mọ́ Ọlọ́run ọba àwọn ni wọ́n máa irọ́ kọjá làwọn ni wọ́n máa ọba so. ألا تقول الإنس والجن على الله كذبا àwọn àjànú wa ní ìtàwọn mọ̀ ní pé kò yẹ kọ́ mi ènìyàn àtàlìjànú àwọn méjèèjì tó yẹ pé lọ́wọ́ bá gbé iṣẹ́ ẹ̀sìn ní lọ́wọ́ kò yẹ kó jẹ́ pé kankan nù wá ó jẹ́ tó yẹ pé yóò máa parọ́ mọ́ ọlọ́run ọba so àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀bọ wọn a máa parọ́ mọ́ ọlọ́run wọn a máa sọ oríṣiríṣi àwọn oríṣiríṣi nǹkan ni máa ń sọ. So, ntọ́lọ́wọ́n ọba ọ̀sọ́ di èèwọ̀ torí pé àyà tọ́lọ́wọ́n bá ń bá bọ̀ ni pé ọlọ́wọ́n ọba sọ pé àwọn eléyìí ni èèwọ̀ àwọn eléyìí ni ẹ̀tọ́ dẹ̀gbọ́n ó kà fún anusatu maida àyà one hundred and three àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí mọ́kà ìṣesí tiwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ òun náà ni pé àwọn ni wọ́n máa sọ nǹkan di èèwọ̀ fúnra wọn ntọ́lọ́wọ́n ọba ọ̀sọ́ di èèwọ̀ fún wa wọ́n dẹ̀ máa sọ di èèwọ̀ àwọn tí wọ́n bá ti jẹ́ ẹlẹ́bọ àwọn náà ni wọ́n máa ń sọ nǹkan déèwọ̀ ẹlòmíì ò ní sára ṣe òun yóò sọ nǹkan déèwọ̀ fúnra rẹ̀ yóò ní sára wọ́n ti ní sára ṣe òun òun ò travel o so sọ́nà wọn bọ̀ wá lè wá panu lé tí wọ́n bá travel òun ò gbọ́dọ̀ lọ kí ẹni tí wọ́n bá ní ẹni tó bá kú òun ò gbọ́dọ̀ lọ kí ẹni tí wọ́n bá ń ṣe súnà ọmọ òun ò gbọ́dọ̀ tẹ̀ jáde lọ ọ̀dọ̀ fámìlì òun kankan Jésù ó ti máa darí àwọn èèyàn nìyí lórílẹ̀ ayé ẹlòmí ní nídìílé tàwa ó a gbọ́dọ̀ jẹran báyìí nídìílé kíní a gbọ́dọ̀ ṣe àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò tó o bá pé ìwọ ò kì í jẹ tó yẹ pé kì í wù láti jẹ orí pé oúnjẹ kan ní kì í wù láti o ní ọ o kò jẹ́ kí fani a ah, aráàmù mi ni kí n a ah, tí n bá yẹn lè jẹ ráìsì mi ni a ah, ara o ọlọ́run ara àrọ́mọ ráìsì fún ọ pé kọ́ ọmọ jẹ o ní sọ fún ara rẹ o ti ń nǹkan fún ara rẹ nìyẹn pé ọlọ́run bọ̀ òjì kó bọ́ ọ gbólóhùn tí mùsùlùmí máa ń sọ nìyẹn ọlọ́run ọba kí ráìsì yẹn ọ bá mi láàmú ni mi fi máa jẹ kì n má jẹ ráìsì mùsùlùmí àwọn ọ̀sẹ̀ bọ ni wọ́n máa ń sọ fún ìdílé kọ̀ọ̀kan wọn ìdílé tí yìí o ẹ gbọ́dọ̀ jẹ ẹran báyìí o tẹ ẹ bá fi lè jẹ ẹran báyìí o kò bá àlùjànnú lọ́wọ́ bá ìdílé wọn bàbá bàbá wọn lọ́sọ bẹ́ẹ̀ fún wọn pé kí wọ́n má pé kí wọ́n gbọ́dọ̀ ìmọ̀ jẹrẹ ẹran bẹ́ẹ̀ tó lọ́wọ́ bọ̀ sọ di èèwọ̀ fún wọn. so àlùjànnú a máa darí àwọn èèyàn òun náà lọ́wọ́ àníbi òòṣà tí wọ́n ń sìn òun ni wọ́n ń pè tí wọ́n rò pé nǹkan kan ń dún so níbi òòṣà àwọn àdìjànú ni oní àwọn wa máa fún wọn ní àwọn oríṣiríṣi irọ́ oní ọmọ sọ fún wọn pé eléyìí lẹ gbọ́dọ̀ jẹ eléyìí lẹ gbọ́dọ̀ mu yóò sọ pé jẹ báyìí lè jẹ nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí yóò sì ṣẹlẹ̀ sí lóòótọ́ tó tó gbọ́n ti nígbàgbọ́ náà ẹ̀ àdúgbò wa jẹ́ mùsùlùmí àtúgbọ̀dọ̀ nínú ìgbàgbọ́ eléyìí mọ́ ọlọ́ba ń sọ fún wa nira kún mí wọ́n tún wá ń sàlẹ̀ sà oríṣiríṣi nǹkan nù ọ̀rà mi náà. ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasila. ọlọ́run bá ní ma ja'ala Allahu min bahiratin tó bá fẹ́ sọ ni pé èmi ọlọ́run ọba kọ́ ni mo sọ pé ó jẹ́ èèwọ̀ o èmi kọ́ mo sọ pé ó jẹ́ ìwọ o lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ti ní ràkúnmí wọ́n sọ pé bàhírọ̀ ni ràkúnmí wọ́n ní òòsàn nìkan ló ní ràkúnmí yìí o ẹni kan gbọ́dọ̀ fún wàrà rẹ̀ o so ní àwọn olóòsà nílàkà yẹn wọ́n ti dojú dé tiwọn nù wọ́n wàá fún pé òòsàn nìkan ló ní jọ́dá bá pa ràkúnmí yìí òòsàn láàpá fún so wàrà tó yẹ kí wọ́n á máa fi ṣàǹfààní wọ́n ní ẹni so bá irọ́ nìyẹn so àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti ṣáájú lọ tí wọ́n jẹ́ àwọn kèfèrí tó ṣáájú lọ ní táwọn máa ń ṣe nìyẹn wọ́n sọ pé ràkúnmí yìí o èèyàn wọlé kẹ́nìkan kan fún wàrà rẹ̀ iná kan gbọ́dọ̀ fún wàrà rẹ̀ iná kan gbọ́dọ̀ mú wàrà rẹ̀ torí pé kí ni òòsà nìkan làwọn fún nìkan náà. wàrà sá ìdá. lẹ́wọ̀n àgbà náà wọ́n ó tún mú ràkúnmí kan ẹ bá ti ní ràkúnmí òun yóò tún gbé ràkúnmí yẹn lẹ̀ yìí pé ràkúnmí eléyìí o sá ìgbà ni wọ́n máa ń pè é ẹnìkan ọgbọ́dọ̀ gbẹ́rù lé lórí yóò máa rìn láàrin wọn yóò sì máa yan ẹnìkan ò ní gbẹ́rù lé lórí àwọn ràkúnmí náà sọ yìí òun ní tiwa tí pa fòsà yóò máa rìn káàkiri láàrin wọn ni. àwọn àwọn sàbẹ̀sí pé eléyìí o ẹran tẹ́nìyàn kan ọgbọ́dọ̀ jẹ ní o ọlọ́run sì ni wọ́n jẹ ràkúnmí ẹran tẹ́nìyàn kan wọ́n jẹ wọ́n wà fílẹ̀ yóò lóun fílẹ̀ fòsà ẹ̀rín eléyìí ọlọ́run sì ní kí wọ́n jẹ́ àwọn àfilẹ̀ báwọn tí wọ́n já àwọn olóòsà bí wọ́n ti ń ṣe nìyẹn ọlọ́ni san ibà ni pé ràkúnmí tí wọ́n sọ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ gbé ẹrù lé lórí torí pé òòsà ló ó ti di ràkúnmí òòsà so látara bẹ́ẹ̀ ó wà nù nǹkan sí sí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìlú mọ́ká ń gbaná náà. wala lẹ́yìn wá gbà náà wọ́n ti wá ní ràkúnmí tó bá fi jẹ́ pé ìgbà tó fẹ́ bímọ ó bí abo lákọ̀ọ́kọ́ ó tún bí abo lẹ́ẹ̀kejì ó tún wá bí abo lẹ́ẹ̀kẹta wọn ni ah òòṣà ló ní eléyìí tóbi ti bí abo tẹ̀léra wọn wọn ni òòṣà ló ní tó ẹgbẹ́ ràkúnmí fẹ́ máa bímọ báyìí abo ló bí abo ló bí tẹ̀léra wọn wọn ni ó ti di ẹran òòṣà òòṣà ló jẹ́ ọmọ bí abo tẹ̀léra wọn so ẹ tó bá ní ẹran yẹn yóò wá sọ pé pé kó ti bí abo tẹ̀lé fúnra fúnra ó ti bí abo léra wọn fún yẹn yóò dá yóò dá yọ ni pé òní bí mama yóò ti dá yọ fún kí ni o ó ti dá yọ fún òòṣà pé òòṣà lónìí ẹ̀wọ́n oríṣiríṣi àwọn àrùn yìí tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n jẹ́ àwọn kẹfìrí ẹ̀wọ́n oríṣiríṣi tí wọ́n ní náà. wàlá amin. ó ti wà nínú ṣẹṣẹ àwọn tí wọ́n ń sin òòṣà nígbà yà lẹsẹ ọsọlá àwọn tí ń sin òòṣà wọn wàá sọ pé ràkúnmí akọ wọn wàá sọ pé ràkúnmí akọ tí wọn bá ní wọn wàá fún ní gbèdéke pé tó bá ti lè lọ ní àjọṣepọ̀ tó lè tó gbé ràkúnmí akọ ní oògùn ràkúnmí abo tí ó fi lóyún so tó bá ti wá tó bá ti wá gunra wọn wọn wàá kà pé tó bá yẹ pé ó bá lè gun abo mẹ́ta tábo mẹ́ta yẹn bá lóyún yèrè àgbo tó bá gùn tó bá ti gun iye tí wọn fún yẹn bá mẹ́ta ni o mẹ́rin ni o márùn ni tó bá ti gun abo yẹn tán báyìí onígun abo kankan máa ń wà ní òòsà nìkan ló tún wà ní akọ ràkúnmí ìyẹn tó bá fi lè gùn tí àwọn yẹn bá fi lóyún báyìí wáyé mẹ́ta ni o ó jẹ́ mẹ́rin ni o ó jẹ́ olówó rẹ̀ ló ti sọ pé ìyẹn tí tòun tóun fẹ́ kó gùn ni tó bá ti lè gùn ẹran báyìí náà gba látara ràkúnmí ni eléyìí ti lóyún lónìí òde ní àtara ràkúnmí ló ti lóyún òdì méjì òdì mẹ́ta rẹ́kí mẹ́ta náà wà ní òdì rárá kò ní fẹ́ nìkan ló kò ní bẹ́ẹ̀ nìkan lájọṣepọ̀ wọn ẹran ilé ìtìjẹran kí ni o ẹran ìròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí ni bíbí àwọn tí wọ́n bá nàìjíríà sálàm ló gbà kátó wá sọ àwọn tó wá wà lágbègbè tiwa náà káàkiri bírò rí náà dáradára ti kún ọ̀dọ̀ wọn nìyẹn ọlọ́run ní èmi kọ́. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfẹ́rí ìgbésí ayé tí nìyẹn yẹ́pẹ̀rún náà alọ́lọ́ tí wọ́n ta lónìí fún ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní òṣàlọ́pàá wọn láti ká ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní káwọn ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ránṣẹ́ sóòsì àfẹ́bí ká ti máa ṣe nù yaftaruna ala Allah al-kadhiba ọlọ́run ní àwọn ni wọ́n máa ń pa irọ́ mọ́ lọ́wọ́n ọba tá a bá ń sọ̀rọ̀ nípa irọ́ pípa ọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn olóòṣà àwọn tí ì bá ti ṣe ni ọlọ́run ẹ tí ò bá ti gbà fọ́ lọ́wọ́ báyìí irọ́ ló máa pa náà. wà á kì í sọ̀rọ̀ òun láyà ọlọ́run ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ní àwọn kan wọn a máa ọlọ́run sọ pé wà á ti sàrùn àwọn díẹ̀ díẹ̀ nu atúmọ̀ rò pé sí nǹkan tá à ń ṣe yìí só sì dà á báyìí ṣùgbọ́n àwọn náà ò ní lè kú òun bẹ́ẹ̀ gbogbo ó kàn wọ́n pé abá àti bá náà nù tí èyí kẹ́lómi ò di mùsùlùmí nù nínú àwọn tí wọ́n já wọn eh, gbogbo àwọn tí wọn ò jẹ́ mùsùlùmí gbogbo náà kọ́ ni wò lè ronú ṣùgbọ́n lómi ò ronú ó dò pé eh, ẹ̀sìn tá à ń sin ìṣẹ̀sìn lọ́dún tí bẹ́ẹ̀ náà àwọn wọ <laughs> ìmọ̀ ní lè kó mbẹ tí bá ní kí n kó mbẹ àwọn wàhálà ọmọ ṣẹlẹ̀ sí mi ní òbí ní kó mbẹ ṣùgbọ́n àkísàrù wọn la yà kí ọlọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́ni kò sí làákàyè lórí wọn so ọlọ́run bá ń ṣàlàyé fún wa ká lè bá a mọ̀ wípé ọ̀rọ̀ irọ́ àwọn tí wọ́n já wọn lóòsà àwọn ni wọ́n máa ń pa irọ́ púpọ̀ jù ọlọ́run àlẹ́ yìí tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ má ọlọ́ni ẹ̀yin náà wá wàjítẹ́nìbù kọ́mọlá zoo ọlọ́ni ẹ jìnnà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tó bá ti jẹ́ irọ́ ẹ gbọ́dọ̀ sọ irọ́ jáde lẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ẹlẹ́ẹ̀kejì náà ni kéèyàn pé ẹnìkan o lọ yín ni o. ẹ wàá parọ́ pé ṣojú yín báyìí gẹ́gẹ́ orí nǹkan yẹn fi ṣẹlẹ̀ so èyí náà sì rò pé ah, kò sí problem ah, ṣebí kí n ṣẹ̀rí ni èèlò rẹ̀ fún mi tí n bá ti ṣẹ̀rí ọ̀nà ah, iye báyìí iye báyìí iye báyìí lẹ́gbàá ẹ kàn ṣẹ̀rí kó ṣojú yín náà ni ṣahada tó zúri nìyẹn ẹ̀rí irọ́ ọ̀ndà kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni sòmùsùnmí ò gbọ́dọ̀ máa gbìyànjú láti máa jẹ́ ẹni tó ti pé yóò sọ pé òun fẹ́ máa parọ́ gbogbo ọ̀nà la gbọ́dọ̀ bí jìnnà sí rọ́ gbogbo àyà kúrán sọ pé làánà tó lọ í alàkàlìdì ọlọ́run ní ìgbéjìnnà sí kẹ́ ọlọ́run ọba ń bẹ lórí gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ òpùrọ́ ṣùgbọ́n àwọn apá tí wọ́n ṣàlàyé fún wa nípa tafsir nípa àyà yìí wọ́n ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wàjítẹ́nìbù ríjìsà àwùfáà ní tó ń sọ fún wa ni pé ká jìnnà sí al-ishraku billahi ìmúrogún pẹ̀lú ọlọ́run èyí tó wá jẹ́ èyí tó parí ẹ̀ wàjítẹ́nì bú kọ́ọ̀là zoo òun ní ká jìnnà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ká jìnnà sí ẹ̀rí irọ́ ká jìnnà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run á kó méjèèjì pọ̀ mọ́ ara wọn so àwọn afáà jẹ́ kó yé wa yín pé lóòótọ́ ọlọ́run bá máa ń kó méjèèjì pọ̀ mọ́ ara wọn ṣùgbọ́n wọn èrè ṣe déédéé ara wọn torí àdìsí kan wá tó yẹ pé àwọn èèyàn kan lè máa fi ṣẹ̀rí àdìsí àdìsí tó lẹ́ni sọ tó jẹ́ yí pé wọ́n ní sọlọ́wọ́n bá sọ báyìí pé ada láti ṣahadatu zuri al-ishraka billah ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kéèyàn máa parọ́ àbí kéèyàn máa ṣẹ̀rí irọ́ pé ó ṣe déédéé ìmáa ṣẹbọ sọ́lọ́run kò ṣe déédéé rárá lóòótọ́ ló jẹ́ pé àyà fẹ́ kà fún wa yìí náà a máa bá ń bẹ̀ ọlọ́run ọba gbé ẹbọ sọ sọ́tò àárọ̀ fáyà thirty three ọlọ́run bá gbé ẹbọ àti ká máa pa irọ́ ọlọ́run gbé wọn sí ẹ̀gbẹ́ ara wọn ẹbọ àti ká máa pa irọ́ ọlọ́run gbé wọn sí kí ni ẹ̀gbẹ́ ara wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n jìnnà síra wọn ẹbọ ní ẹ̀ṣẹ̀ tó ga jù tó tóbi jù tẹ́gbẹ́ ọlọ́run ọba ní òun ò ń bá ṣẹbọ tó fi kú ọlọ́run bá lòun ní foríjì ìwé ẹni tó bá parọ́ òsì kọ́ lọ́wọ́ bó foríjì ó wà ní tààtà màṣẹ àtìlá ẹ ń bá ṣe ẹbọ kú kò sí ọlọ́run ti parí ẹ ẹbọ ọlọ́run bá gbà pé ó ṣe kú eléyìí kò sí nǹkan kan wà á nàbù máa ń yún ṣìrìkì bí là fàkọ̀dé àrùn ọlọ́wọ́ alẹ́ yìí jàǹdà wà máa wá ọ̀nà ọlọ́run ti sọ pé gbogbo ẹ bá ti ṣẹbọ sọ́lọ́run tó fi kú ọlọ́run ní èèwọ̀ ní kẹ́ni yóò wà lìjàǹdà inú náà ni ó sí tí ó ṣe méjì bẹ́ẹ̀ so ayé àgbọ̀dọ̀ bá wa gbé méjèèjì pọ̀ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní sọ́tò àárọ̀ ọ̀bọ̀lá ni kúl ìnínàmà. ìnàmà harama rabbiyal fawahisha ma zahara minha wa ma batan. ọlọ́run bá ló ń sọ di èèwọ̀ gbogbo tí bá ti ń jẹ́ àwọn èyí tí ò dáa gbogbo yẹn bá mọ̀ pé nǹkan tí ò dáa ni kódà kò jẹ́ èyí tí wọ́n ó ṣe gbangba ni èyí ó ṣe ní kọ̀rọ̀ ni gbogbo ní bá ti jẹ́ nǹkan tí ò dá ọlọ́run ní ìbí ọlọ́run bá sọ dé wọ̀. ọlọ́run ọba ní kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá ti pè nǹkan ní ẹ̀ṣẹ̀ èyí mùsùlùmí ẹ̀ máa sá fún èèwọ̀ ni gbogbo bá ti pè pé ẹ̀ṣẹ̀ ní nǹkan èèwọ̀ ni wàlìbágíà àbòsí so bìgẹ́lì akin lọ́nà tí ó jẹ́ nǹkan òdodo ọlọ́ni èèwọ̀ ni ẹ má dánwò náà. wàá tó ṣe bí ìlà ìlà. kẹ́ ẹ sọ pé tẹ́ ẹ fẹ́ máa sìn lẹ́yìn ọlọ́run ntọ́lọ́run ọba ò sọ ẹ̀rí kalẹ̀ pé kẹ́ ẹ sìn lẹ́ wá ń sìn lẹ́yìn ọlọ́run àbí kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ ògbẹ́ ọlọ́run ọba ò ní kẹ́ ẹ sìn lọ́run báyẹn wá níbẹ̀ lẹ́ẹ̀ ti máa sìn lọ́run lẹ́bẹ̀ẹ́ máa fi sìn lọ́run ọlọ́run nígbà bàdá yẹn lọ́wọ́ yẹn èèyàn ń ṣẹbọ sọ́lọ́run yẹn sọ ọlọ́run ní kẹ́ ẹ ṣẹbọ sọ́lọ́run ọlọ́run ní kẹtùn wa máa sọ mọ́lọ́run ọba ìtẹ́yìn gangan ọ̀mà ẹ̀ẹ̀ka nù wí ọlọ́run pé nítorí ọba sọ ni ẹ wá ń parọ́ mọ́lọ́run pé ọlọ́run ní ìwọlélé ọlọ́run ní ìwọlélé gbọ́dọ̀ débẹ̀ sọ ọlọ́run bá gbé irọ́ àtẹ̀bọ̀ gbéṣẹ́gbẹ̀ ara wọn kò wá sọ pé wọ́n ṣe déédé ara wọn gẹ́gẹ́ bá àwọn afa ti sọ fún wa ẹ pé inú àdìsá ní sàlám ànábì ní ala ala unabi okun bi akbar le kaba ṣé kí n fún yín ní ìrò ẹ̀ṣẹ̀ tó tóbi jù ìṣòro bá kọ́ dákọ́ lákọ́kọ́ al-ishraku billah bàbá dákọ́ al-ishraku kéèyàn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́ ó dákọ́ wà hukukul walidain ó dákọ́ bí kéèyàn ọ̀yapa ìyá àti bàbá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà náà fàkànà muttaki'an ó rọ̀gbọ̀kú ní ló fi sọ méjèèjì yẹn ó tún wá jókòó dáadáa nígbà fẹ́ sọ kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní àlà wa qawla ó ní ètò tó wà ń bẹ náà ní wa qawlu òun náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ jìnnà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má máa parọ́ mọ́ ó yìí kò sọ ọlọ́run ọ̀bọ tó wá ní àlà wáṣà àdàtò zù lẹ́yìn wa ẹ tún gbọ́ okun méjì pọ̀ náà ẹ̀rí sọ nínú sóràtú tó tabaraka náà sóràtú furukọ́ọ̀nù ọlọ́run ọba ní pé àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí àwọn ìbádùn rahman láàyè ṣàdúnà zu ọ̀rọ̀ wọn bá ti jẹ́ pé irọ́ bá ní wò ní máa wà ń bẹ̀ sọ àwọn tá a jẹ́ mùsùlùmí ká jìnnà sí nǹkan tó bá jẹ́ pé oúnjẹ irọ́ nítorí sọ̀rọ̀ wọn bá fi jẹ́ ẹ̀ńtọ́rọ̀ gbọ̀kú tó tún wá jókòó padà tó tún wá sọ̀rọ̀ nípa arọ́ ó mì gbé irọ́ jẹ́ nǹkan tó tóbi wájú ọlọ́run tọ́lọ́ náà rẹ̀ tún fi lánà síbẹ̀ náà ó jẹ́ nǹkan tó tóbi wájú ọlọ́run ká máa gbìyànjú àti máa sọ pé àná pa irọ́ àwọn tá a máa bá irọ́ lọ́dọ̀ wọn ọ̀sẹ̀ bọ àwọn kẹfìrí àwọn tí ò nígbàgbọ́ sọ́lọ́run àwọn náà máa ń parọ́ káwọn ọmọ sọ pé à irọ́ à nàìjíríà tá a wà yìí à ò parọ́ bó ló ti fẹ́ bó ló ti fẹ́ bó ló ti fẹ́ ṣe à so ká máa gbìyànjú ọgbọ́n wo ọgbọ́n wo la fi ní parọ́ so bá a ti ní asset lọ́wọ́ ara kankan ni irinṣẹ́ kan ni tí máa jẹ́ kéèyàn ṣe kéèyàn o tí máa jẹ́ kéèyàn parọ́ ṣùgbọ́n àwọn àǹfààní pé a ní àǹfààní láti máa lo àwọn kankan àtẹ́wọ́n jẹ́ pé bíi strategy ló jẹ́ so ẹlòmíràn bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé ọ̀dà ibo lẹ dé ẹ sọ pé mo ti ń bọ̀ náà ni so mo ti ń bọ̀ èèyàn ti kó lé ti ń bọ̀ ó lè má ti ju ọ̀nà inú ilé rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n sọ pé òun ti ń bọ̀ ṣùgbọ́n yàtọ̀ sí pé kò fẹ́ sọ fi tó ń dé tó fẹ́ sọ fi tó dé ó à ebi mo ti dá ti ń retí ibi tẹ́ ìsìnkú àná ní ìsìnkú ní kò ní mo fẹ́ sọ ṣùgbọ́n ó rẹ̀ wá mo ti ń bọ̀ àní mo lẹ́ dé àní mo ti ń bọ̀ ẹ̀ so ó wá dá ajú pé kó kúrọ́ pé à so mo ti dé bí báyìí tó sì ti dé bẹ́ẹ̀ ó dájú pé kéèyàn kúrọ́ lọ́wọ́ so kéèyàn á máa wá ọgbọ́n so ìmọ̀ lo ọgbọ́n ìmọ̀ lo làákàyè láti jẹ́ pé kéèyàn fi sọ pé kọ́ ẹ pé téèyàn ṣe ni èèyàn fi ń sá fún pé kọ́ mọ̀ ṣe kíni o kọ́ mọ̀ parọ́ torí pé ká máa parọ́ nǹkan tó pé Ọlọ́run bò fẹ́ kí àwọn mùsùlùmí ọmọ ṣe ni lára nǹkan wà dọ̀tí ni tí ń bẹ lára àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí náà. واجتنبوا الرجز من الأوثان واجتنبوا قول الزور نعم آية تتلي ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ unafa ẹ̀ líláì gbogbo nǹkan yín pátá yányá ẹ jẹ́ tí ó sẹ́rí lọ síbi tọ́lọ́run ibi òdodo ni kẹ́ ẹ sẹ́rí sí Allah yẹn túmọ̀ sí àlà òdodo ẹ jẹ́ unafa ẹ̀ ẹ̀jẹ̀ tí ó sẹ̀rí lọ síbi ìtọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ ṣe kí lọ́lọ́ bá ní kẹ́ ẹ ṣe òdodo ni ìtẹ́ gbìyànjú láti máa ṣe nìyẹn kẹ́ ẹ sẹ́rí lọ síbẹ̀ sòun náà fún àdèmọ́ túmọ̀ sí àlìsí kọ́ ọ́ mà ẹ dúró dáadáa pẹ̀lú tọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ ṣe ó ẹ wà pé ah, ẹ má wò pé irọ́ lè là yẹn irọ́ lè là yẹn rárá àwọn wa tí wọ́n bí wa wọ́n ní ẹ̀ẹ́ eh, bí rọ́bà jẹ lọ lógún ọdún wọn ní ọjọ́ kan ní òdodo ọba èèyàn lè máa parọ́ kó máa ta àwọn èèyàn jẹ tí ó sì fi dẹni ńlá kódà wọlé ti kú gan wọn bá kú dáadáa yẹn bá máa pẹ̀rọ nípa wọn padà sí pé fún náà ni wọn sì pé fún náà so wọn sì pé fún ni wọn lè pé báyọ̀ bá tiẹ̀ sí pé fún ìgbà tí ń parọ́ yẹn ọlọ́run bá ti ń sí pé fún ìgbà tí ń parọ́ yẹn sọ̀rọ̀ ọ̀nà tó pé làánà tún láyà lálẹ́ kàlí àwọn ò gbàgbé ìròdó bá bá làwọn yòókù àwọn amáṣe gíní àwọn amáṣe pè fún àwọn ọmọ ìgbà nǹkan dáadáa láti wà lópin lágbájá ṣe kò sí wá sí nǹkan dáadáa ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ní tí ó dùn dáadáa òdodo sòrò sọ kò sí èméjì bẹ́ẹ̀ nítorí bá ti da yín máa sòrò ṣe ni nítorí bá ti da yín máa sòrò ṣe ni kí oníjọba wa ní ìsìn wọn fẹ́ràn òdodo irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí ẹjọ́ bá parọ́ fún aláyé ni wọ́n ṣe kí ni o ọ̀nà wà wá ọwọ́ àgbẹ̀ àfa wo ló lè parọ́ náà wọ́n máa bọ̀ ntí ẹ̀ òní ẹ̀já fún wá síta gbangba ẹ̀gbẹ́ wọ́n ló lè parọ́ <laughs> so ò ní sòdodo fáwọn so gbogbo tó bá ti jẹ́ mẹ́rin tó lè bá wọn parọ́ tó jẹ́ pé gbogbo policies ni wọ́n bá gbé jáde pátá yanyan ẹni tí ó lè defend yẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí ó lè sọ pé ah policy ó wà òkè tá a bá lọ báyìí tá a lọ wọ báyìí tá a lọ wọ báyìí so tí ó lè bá wọn sọ tí ó lè bá wọn sọ ni wọ́n wà wọn tó máa gbé jáde so ẹ bá ń sọ̀rọ̀ tó bá jẹ́ àfa ẹ̀ lẹ́rọ àfa tí wọ́n ń sọ̀rọ̀ nínú kíjọba ó gbé wọn kó fìyà jẹ wọn kó tì wọ́n mọ́lé nígbà wọn tó ti wọ́n fìyà jẹ àwọn èèyàn tó gbé òdodo sọ̀rọ̀ sọ. bàbá lè gbé ní dábàá náà bàrẹ́ nìkan náà ti tì mọ́lé tí wọ́n sì ní pé fìyà tó ń jẹ òun náà tó sì jẹ́ nìkan tó sòdodo tí wọ́n sì dá lọ́lá tí wọ́n sọ di dáadáa tí wọ́n gbé mọ́tò ńlá fún náà gbẹ yóò náà ní bẹ̀rẹ̀ sí purọ́ <laughs> bẹ̀rẹ̀ sí wọn tẹ ẹ bá parọ́ tẹ ẹ sòdodo yẹn orí àlìkíyàmọ̀ ń bẹ fún yín wọ́n á ní pé orí ayé ó máa jẹ tí torí pé ìgbẹ̀yìn a máa tún máa dùn fẹ́ tí máa ń sòdodo àmọ́ pé ẹ̀yin lè sòdodo àmọ́ pé ẹ̀yin lè sòdodo ẹ̀yin náà lè gbàjọba lọ́wọ́ àwọn tí ń parọ́ kọ́ olódodo wa dé báyà ẹ̀yin lè sòdodo kọ́ wá gbé gbogbo àwọn olódodo kọ́ wá gbé wọn jà kọ́ wá gbé àwọn rọ̀ àdéhùn ni ọ́ kó o tún wá sọ pé mo ti wá di olódodo báyìí ní túmọ̀ so torí bí àyàn nígbà bẹ́ẹ̀ so lẹ́nu kéèyàn jẹ́ tẹ́ pé yóò jẹ́ olódodo sọlọ́ máa ń ṣàlàyé fún wa pé kájà àwa tá a jẹ́ mùsùlùmí ká jìnnà sírọ́ ká jẹ́ ẹni tí ó dùn pẹ̀lú ọlọ́run ká jẹ́ ẹni tí ó ṣẹ̀rí ọkàn wa sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kí ni o. ọlọ́run ní ká jẹ́ géèrò mùsùlùmí nàbì ká jẹ́ ẹni tí ò ní ṣẹbọ sọ́lọ́ ọlọ́run tún dá padà ọlọ́ni ká jẹ́ ẹni tí ò ní í ṣẹbọ sọ́lọ́ tí ò ní da nǹkan kan pọ̀ má wa fọlọ́run tó dábàá ti da nǹkan kan pọ̀ náà má wa fọlọ́run tá a rò pé ẹ̀sìn yóò tó wa tá a tún lọ mú nǹkan míì mọ́ yóò ní òjò tó wa àti parọ́ náà nìyẹn ọlọ́ni ká má jẹun tí ó ọlọ́run wa fẹ́ sàlàyé tí bá ń ṣẹbọ náà mọ́. ومن يشرك بالله فكأنما خر من ọlọ́ni wà máa ń yushrik billahi ọlọ́ni ẹni tí bá ń ṣẹbọ sọ́lọ̀ ọlọ́ni ẹwà pẹ̀júwe rẹ̀ fàkà ànàmá kharra minas sama bí ẹni tó jábọ́ láti sánmà ni bí ẹni tó jábọ́ láti sánmà sánmà yẹn nǹkan tí sánmà yẹn dúró fún tó symbolize òun náà ni al-iman ìgbàgbọ́ so tí ẹ bá jábọ́ láti sánmà tí ń jábọ́ bọ̀ ilẹ̀ ẹlẹ̀ àrùdù ibi tí ń jábọ́ bọ̀ yẹn ni ilẹ̀ ẹlẹ̀ òun náà ni ẹbọ ṣíṣe ẹbọ ṣíṣe ni ilẹ̀ ẹlẹ̀ kí wọ́n wá jábọ́ láti sánmà kọ́ jábọ́ lẹ̀lẹ̀ ṣé ìyẹn ní ọgbẹ́ni tí ń yè èèyàn lè máa retí yíyè mọ́ lọ́dún tí kí wọ́n ní bàálù <laughs> ó crash so ní ẹ̀gbọ́n náà máa fẹ́ yé èèyàn tó bá pọ̀ fẹ́ mú a ètè èèyàn gbàdúgbò sẹ́yìn crash ok èèyàn gbà gbogbo àwọn tí ń wọn bá ti ròyìn fún gẹ́gẹ́ gbà pé àwọn eléyìí ti padà sọ́dọ̀ ọlọ́run <laughs> sọlọ níbi ẹni tó bá ń ṣẹbọ sọlọ bí ẹni tó jábọ́ láti sánmà ní tòótọ́ wá jábọ́ sórí ilẹ̀ ẹlẹ̀ sánmà yẹn ló dúró fún iman ó kúrò níbi tó jẹ́ dáadáa tó lè gbé dúró tí ò ní jẹ́ kó aburú ṣẹlẹ̀ sí wá bọ́ sórí ilẹ̀ jẹ́ pé yóò jẹ́ kó di ẹni òkú èèyàn tí yóò jẹ́ odó òkú tí ò ní wúlò mọ́ náà ọlọ́run nígbà tó wá jábọ́ sórí ilẹ̀ ẹlẹ́tàn ọlọ́run ní pátákó tọ́fù tẹ́rù ọlọ́run ní àwọn tí wọ́n wá jẹ́ àwọn ẹyẹ takọ tọ́fù kálukú wá ń mú tẹ́ bá níyàn kọ́ tọ́fù àǹkan ni pé wọ́n ń ja wọ́n mú kálukú ń gbé wọ́n wá ń jẹ́ sẹ́nu sọ̀rọ̀ kálukú tó wá ń gbé ó wá di ẹran àwọn ẹyẹ àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé àlàyé bọ́lá ọba ti ṣàlàyé síbí wọ́n ní ẹyẹ yẹn òun ni ó jẹ́ àwáù alikafir òun náà ni àwọn ìròrí tí kẹfìrí ní kẹfìrí ti jábọ́ láti bí iman ó jábọ́ wá sílẹ̀ rẹ̀ àwọn ìròrí wá ní àwọn ẹyẹ yẹn oríṣiríṣi e, oríṣiríṣi ìròrí wá ní ó wà mú kẹfìrí kẹfìrí èdúró sójú kan ẹ lórí kèfèrí kó dó sójú kan lọ́jọ́ pé àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n sí lọ́wọ́ bá àwọn bàbá wa ní in tí ò tó ọlọ́run ló ṣe kí ni ò ní wọ́n sìn wọ́n ìwà dó sójú kan tọ́jú pé àwọn tí ń tẹ̀lé bá lọ ọdọ́ sọ̀rọ̀ ṣéwé ilé wa rí pé lè yóò tún kó bẹ yóò tún lọ bùnmi tọ́jú pé kò ọ̀gbọ́n lè so létò tó bá rí pé sọ́ọ̀tì eh, ilé ni òsè yóò tún bọ́ sí sọ́ọ̀tì mi so ẹni bá ti jẹ́ kéèpì wá kó lọ́wọ́ babaláwo kan yóò kó lọ́wọ́ babaláwo míì yóò ní à babaláwo ilé gbogbo ogun ẹ̀ pátá yẹn láti ṣetán so yóò tún bọ́ sọ́dọ̀ ẹlòmíì yóò tún bọ́ sọ́dọ̀ babaláwo míì ọ̀rọ̀ kan wọ́n ní babaláwo kan ń bẹ ní a ní Ọ̀ṣun state a ògbóná bí ẹgbẹ̀jì yóò tún bọ̀ lọ́bẹ̀ ọ gíní kan ń bẹ ní gíní kan yóò tún lọ́bẹ̀ so àwa wù ní. bẹ́ẹ̀ náà ni ẹjọ́ pé òun ìgbésí ayé tiẹ̀ ó fi tọ́lọ́run lẹ̀ ó lóun lajú sórílẹ̀ ayé ẹ bá lajú náà tí ò sí lọ́run tẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ kò darí ẹ̀ sínú kùránì kò darí ẹ̀ sínú kùránì so pẹ́pẹ́ gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ ilé ayé ni ẹbí ti ń sọ pé socialism ló dáa yóò máa sọ pé communism ló dáa yóò sọ pé kíní kan ló dáa kíní kan ló dáa a lè defend ilé a lè ṣe kíní kan kíní kan so this gbogbo wàhálà tí yóò máa bá káàkiri ìgbésí ayé ẹ̀ torí pé kò sàfitì ọ̀rọ̀ ìsọdọ̀ náà kò béèrè pé kí ọlọ́run sọ lórí ẹni yẹn ti jábọ́ láti sàn mo ti jábọ́ lẹ́lẹ́ àwọn ẹyẹ <laughs> àwọn ẹyẹ dọ́wọ́ àwọn ẹsẹ̀ kíni o àwọn ẹyẹ ní wàá máa jágba wàá máa jágba wàá máa jagba àwọn tó ní ìròrí ori yóò wá máa sọ pé àwọn ẹyẹ àwọn tó ní ìròrí ori àwọn bí àwọn philosophers olókùn tí wọ́n máa tẹ̀lé gbèsè ayé àwọn tó kù fún gbèsè ayé títí ẹ̀ nìyẹn ìròyìn ti lọ lórílẹ̀ ayé lókùn tí wọ́n máa tẹ̀lé káàkiri so ǹjẹ́ máa sọ ti kí ni in this kìíní kan computer age kéèyàn tó wá sọ pé kìíní kan ẹni kan kóbìnrin wọn máa bójú àbí kéèyàn wọn bẹ́ẹ̀ gbọ̀n níbi tá a wà ní ìsìn ìdí ọmọ sọ tiẹ̀ níbi sí ayé ènìyàn ìgbà kan ti dorí ẹ̀rù àwọn tí àwọn tó jọ mẹ ènìyàn tọ́lọ́wọ́n bá fún ní làákàyè tí ó kúrú àwọn náà wà máa tẹ̀lé làákàyè wọn àwọn náà máa kàwé wọn àwọn náà wà máa tẹ̀lé làákàyè wọn wọn ni pé tó bá ti jẹ́ pé ẹ̀bọ ní í ṣe sọ́lọ́ wọn yóò kú níbi gíga ibi gíga ní ti Islam tó jẹ́ pé ọ̀rọ̀ kan ni kò ní yí padà kò ní sọ wípé àwọn náà lánàá ẹ sọ pé kẹ ẹ máa fìrùgbọ́n lẹ́nu ẹ máa tún fìrùgbọ́n lẹ́nu ẹ ti bọ́ sí ẹ tún ti bọ́ sáyé tuntun ó mọ̀ pé wọ́n tó bọ̀ níbi káyọ̀ máa fílẹ̀ ẹ olóba gbogbo tí ń bẹ láyé mu táyọ̀ fi parẹ́ yóò mọ̀ bá wọn ni tí ò sí ibi jìnnà sọlọ́tara bẹ́ẹ̀ láti máa mọ̀ yìí pé ẹ ń bá ti bọ́ sínú ntí èsè tọ̀lọ́ tọ́lọ́run yìí yí padà kò yí padà nítorí gbé bẹ́ẹ̀ ló ti gbé bẹ́ẹ̀ kò ní yí padà lálẹ́ ẹnu wáyé bá nípa ìdílé ìṣẹ̀dọ̀ ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ó máa yí para gbogbo ìpàdé ọlọ́run ní pátákó tó fún òtẹ́ ọlọ́run ní ẹyẹ ni ó máa gbé káàkiri náà. ọ̀tá wí bí rí òní màkà ní sàí. ọlọ́run ọ̀tá wí bí rí bí màkà ní sàí. ọlọ́run àbíká sọ wípé nígbà tó jábọ́ lọ́wọ́ tó ẹ̀ tó jábọ́ lẹ́lẹ́ báyìí táàwì rìn atẹ́gùn wa ní atẹ́gùn yẹn wá dàbí ṣùgbọ́n àtàwọn tí ń fún láwọn òròyìn tí ò dáa lọ́dẹ táàwì mi ní bẹ́ẹ̀ni. kí màkánì sẹ́yìn atẹ́gùn yẹn wá ń gbé olówó á ń lọ onílọ túrò rẹ̀ àwa yẹn ni pé ó túrò rẹ̀ ó ń jù ú kí màkánì sẹ́yìn ó jù sí ààyè tó jìnnà tán yẹ́n yẹ̀ sí tọ́lọ́hún bẹ́ẹ̀ ni ó jù sí ẹ̀ẹ́dẹ̀ wá sí tọ́lọ́hún yóò jù yanyan ni yóò kọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni yóò kọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bá tó di ṣètò ọlọ́run yóò máa kó síbi àìṣètò ọlọ́run díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí ó fi wá tẹ̀ tí ó fi wá tẹ̀ síbẹ̀ tí ó fi wá parun kò ní mọ̀ bí ẹni tí bá ti ń ṣe bọ́ sọ́lọ́run bí ó ti máa rí nìyẹn lóbi jẹ́ pé bọ́lọ́run bá ti má péjúwe rẹ̀ wáyìí nígbà tó bá kú náà àdìsí ti wà àdìsí bàbá fún azib àpèjúwe tọ́lọ́wọ́n ọba sọ gẹ́lẹ́ fún un náà ni ó padà ṣẹlẹ̀ sí kí báwọn afa ti sọ nígbà tí mùsùlùmí bá fẹ́ kú nínú àdìsí barabunu azim ni pé àwọn màláìka ọ̀ wà tí wọ́n fẹ́ gbẹ̀mí mùsùlùmí wọ́n gbé aṣọ wá látinú àlìjánná wọ́n fi lọ́fíńdà sára aṣọ yẹn olóòbí gba ẹ̀mí tí ó jáde lára mùsùlùmí wọ́n sì máa sọ pé kẹ́mi ọ̀rọ̀ àmọ́ jáde pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mọ̀ kó ní abá mùsùlùmí wọ́n wá gbẹ́mí yẹn lọ sí sánmà tí wọ́n á gbé dé sánmà àwọn màláíkà ní ẹ̀mí wo lẹ́ ń gbé bọ̀ ìwọ́n ní ẹ̀mí lágbájá báyìí ni tó jẹ́ mùsùlùmí àwọn màláíkà wà sí sánmà fún wọn wọ́n wọlé tó àwọn màláíkà ó sì sánmà fún wọn kí wọ́n gbé ẹ̀mí yẹn wọlé tó gbé bí mùsùlùmí wọn ní ah, ẹ̀mí tó dá alẹ́ lẹ́yìn o máa wọ sánmà bọ̀ tí kébèrè bá wá fẹ́ kú ọlọ́run nìkan lọ gbé abọ́ kan tó ti gbóná tán yányán nínú ná olóògbé wa gba ẹ̀mí rẹ̀ àgọ́gbóná tí wọ́n bá ju ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ báyìí inú nǹkan gbóná ni wọ́n máa bọ́ sí wọ́n wá gbé lọ sánmà ẹ̀mí ọ̀kọ́ lọ sánmà náà ni kò sí èmi jìnbẹ̀ lóúnjẹ fúnjẹ́ tó kù bá kú wọn ni ẹ wojú ẹ̀ ojú rẹ̀ bá ti ń gbé ẹ̀mí yẹn lọ ojú àwọn lọ báyìí ni ìdí bá ń tẹ̀lé yóò máa tẹ̀lé lọ báyìí ni yóò ràn ni lọ́jọ́ pé bá ojú padà kò sí ni ẹ bá fọwọ́ bọ àbẹ̀tẹ́ pé ojú ẹ̀ ọmọ tẹ̀lé mi yẹn lọ ni so wọ́n ní ẹ fọwọ́ bójú ẹ̀ ojú ẹ̀ padà pàdé so tẹ́wọ́n wá gbẹ̀mí kèfèrí dé sánmà ẹ̀mí wọlé gbé wa wọ́n ní ẹ̀mí kèfèrí ní ah wọ́n ní ẹ̀mí ó ń dọ̀tí ẹ̀ gbọ́dọ̀ gbé wá bí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ làwọn màláíkà ó yẹ abọ́kú oníbi ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó jábọ́ láti sánmà pọ̀ lẹ́lẹ́ni so ilẹ̀ ẹlẹ́ni ń bọ̀ wá bí ó ti wọ́n lọ́n ti sọ pé yóò wù láti sánmà wálẹ̀ bí ẹni ló ti wù torí pé ẹni tó ti jábọ́ láti ibi tó ga ni wá sílẹ̀ lẹ̀ so ẹ̀mí ẹ̀ náà padà jábọ́ láti ibi tó ga wá sílẹ̀ lẹ̀ tí ó sì bí ibẹ̀ torí pé ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n ní barisaku ìsẹ̀mí kan lẹ́yìn ikú ni barisaku àwọn kèfèrí ilẹ̀ ẹlẹ̀ ni barisaku tí wọ́n wà àwọn olè lọ àwọn mùsùlùmí sánmà ni barisaku tí wọ́n wà tó gbẹ́ mi tí wọ́n wọ sánmà lọ ẹ̀mí tí wọ́n gòkè lọ èyí ló ń tán àfa sàlàyé fún wa so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé pé tí bá ti ń ṣẹbọ sọ́lọ́run bọ́rọ̀ rẹ̀ ni ó kúrò níbi gíga ọwọ́ abọ́lẹ̀ lẹ́nu ká má ṣe bọ́ sọ́lọ́run náà. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń tún wá ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ bá a ti sọ fún wa sẹ́yìn wípé àwọn àyà tí à ń kà á bọ̀ àwọn àyà tí tá à ń kà á bọ̀ ọ̀rọ̀ tí ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ń bẹ̀ ó ti sọ̀rọ̀ hajj ọlọ́run lo zálíkà yẹn bẹ̀ zálíkà amúlùlẹ̀ ajì ọlọ́run náà tún wá lo zálíkà ń bì àwọn afá gbà pé amúlùlẹ̀ ajì náà lọ́wọ́ bá ń sọ àwọn afá sì tún gbà yìí pé zálíkà yóò bí ọ̀rọ̀ alámọ̀rí ọ̀sẹ̀ bó ti rí nì nígbà tí ọ̀sẹ̀ bọ́ bá fẹ́ di ẹni tó ṣe yí pé ó kú bí alámọ̀rí ló ti ṣe kiri o ni ti rí náà nìyẹn. ọlọ́run lu zálíkà yẹn ó ti pa kọ́bárù rẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ọlọ́run bí àlámọ̀ rí ọ̀sẹ̀ bó ti rí nìyẹn àdúgbò gàdá ń sọ ọ́ bọ̀ ọlọ́run ní bó ti rí gẹ́lẹ́ nìyẹn náà. ọlọ́run ọba tí ọ rẹ̀ ga ó ní wàmọ́ yù azim ṣàá ìrọ̀lọ́ gbólóhùn ṣàá ìrọ̀lọ́ yìí a ti ṣàlàyé fún wa sẹ́yìn. wípé ọlọ́run bá ní urumọ́tìlá aṣọ àwọn àyè márùn tó jáyè àpọ́nlé ṣáá ìrọ̀lọ́ ìyìn náà a máa lọ rìfáàsì gbogbo tó bá ti jẹ́ àmì fún Islam wọ́n bá ti jẹ́ pé ṣẹ̀yìn rọ́tù ni àlámọ́tù àmì wọ́n bá ti sọ pé àmì Islam ni àyè fi ṣe yẹ̀yẹ́ irùngbọ̀n ọlọ́run ló ní kí ànábì ọ̀sán àwọn sọ́ọ́bà kan ó fi lẹ̀ àmì islam ni obìnrin ọ wà nú ẹ̀ á islam ni irun kíkí àmì islam ni zakati àmì islam ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àmì islam ni gbogbo wọn pátá yanyan tá a gbọ́dọ̀ máa ṣe kí ni o tá a gbọ́dọ̀ máa gbé tóbi bẹ̀dá apá àdúrà sọ tẹ̀síìlì wọ́n ní àmì síláàmù tọ́lọ́wọ́n bá ń sọ níbí torí pé àyà tó ń bọ̀ wá níwájú ó ń bọ̀ wá sàlàyé fún wa àyà tí ń bọ̀ wá níwájú, ó ń bọ̀ wá ṣàlàyé fún wa nípa áàjì padà olúwa sàlàyé nípa áàjì ọlọ́wọ́n kò tí ì fún ọ̀rọ̀ orí ọ̀rọ̀ áàjì torí pé àyà tí ń bẹ níwájú ó ń bọ̀ wá sàlàyé. nípa rẹ̀ mo sọ fún wa yín pé ẹni tó bá wá ṣe áàjì. tó wá ṣe ọnù ní ájì tó mú ẹran ájì wá pẹ́gbẹ́ ó ti ní ẹran ádíyá tó fẹ́ pa irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹran ádíyá yẹn wọ́n jẹ ló ṣe yí pé ibi ike ẹ̀yìn rẹ̀ báyìí wọ́n jẹ́ pé bá ní àbí màálù fi là á ó ẹran yìí ó ti di kí o ẹran àdáyá lẹ́yìn wọn àgbà náà wọ́n gbé nǹkan kan ní ọrùn ó lè jẹ́ bí ewé wọ́n fi kọ́ lọ́rùn tàbí bí bàtà wọ́n fi kọ́ lọ́rùn kó lè ba àwọn jẹ́ àmì ìfẹ́ ló bá fẹ́ ṣe kìrọ́ọ̀nù ni ó ṣe àmì yẹn fún ẹran àdáyá rẹ̀ àwọn tó bá ti wá rí ẹran yẹn wọ́n ti mọ̀ pé ẹran eléyìí o ẹran tí wọ́n fẹ́ pa nígbà tí wọ́n bá ṣe áàjì tán ní ẹran eléyìí so ẹnìkan kò gbọ́dọ̀ fi aburú kan kí ni o ẹ̀ràn náà ọlọ́run wa ní àwọn afáwọn sọ báyìí tó lọ́wọ́ máa ń sọ ni pé wà máa ń yọ azim ṣáá ìrọ̀láì ẹni tí wọ́n bá ṣe nǹkan yẹn fún ẹni tó bá wá rí tó pọ́nlé tí ò fa burú kan ẹran yẹn torí pé tó ní ẹran yẹn gangan yọ̀rọ̀ ti fi ẹran yẹn lẹ̀ pé òun fẹ́ fi ṣe ẹran àdáyá ó ti di èèwọ̀ fún kò gbọ́dọ̀ gún wọ́n ó sọ pé ẹran ẹran tó ń fẹ́ pa fọ́lọ̀ nìyí ẹran yẹn ti di èèwọ̀ fún kò gbọ́dọ̀ fún wàrà rẹ̀ mọ́ tí ó fi pa fọ́lọ̀ ó lè wọ̀ fún. ṣùgbọ́n tó bá jẹ́ wípé tó bá jẹ́ pé kò rí nǹkan kan míì tó lè gùn tó bá jẹ́ pé kò rí nǹkan kan míì tó lè gùn àyàfi ẹran yẹn nìkan náà ni ó lè gùn kò sẹ́ran míì tó lè dùn mọ́ àyàfi kí ni o àyàfi ẹran yẹn wọ́n fẹ́ kó ṣe kí ni o kó bù ú tó bá ní ìdí wàrà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan míì tó lè jẹ mọ́ wọ́n fẹ́ kó jẹ tó bá ní nǹkan míì tó kó jẹ ló ṣe ní pé nǹkan míì yẹn ni ó mọ̀ rìn kò ní nu ẹran àti ẹran àdáyà yẹn ìṣọ́lọ́ pàdé kanú àwọn sọ̀rọ̀ àbà tó jẹ́ pé ó rìn ẹran àdáyà rẹ̀ ó wá mú dání. ìṣọ́nà bá wa sọ fún wípé kó gun ìṣọ́nà bá ní kó gun ẹran yẹn ó wá ní à ẹran yìí o ẹran àdáyà ni owó lè gun ìṣọ́nà bá ní pé kó gun owó lè kí ni o ó lè ṣe kí ni o ó lè ṣe àpàlù lára rẹ̀ tí o bá ti sí ìṣòro ìṣòro. sọ látara bẹ́ẹ̀ ṣàáyírọ̀ bíi pẹ̀láyà tó ń bọ̀ lẹ́yìn àwọn àfáà gbà yìí pé ẹran àdáyá tá a ti fi àmì sí lára òun ló ń rìn fáàsì ẹni tó bá pọnlé bá a ti ní kí wọ́n pọnlé ọ̀rọ̀ ni wà máa ń yí wa á bí ṣá a ìrọ̀ lọ. ọ̀rọ̀ ni ẹni tó bá pọn ẹran àdáyá ẹ̀ lé tó pọnlé dáadáa ọ̀rọ̀ nípa yìí náà. ọlọ́ni fa iná mí n tẹ́kun wà lùkùnú ọlọ́ni ẹ bá pọn ẹran àdáyà yẹn lé dáadáa tí ó kàn kà sí pé ẹran láti wọn máa pọn lé ẹran lásán níwọ̀n anígun àbí ìníṣẹ́ ẹran sí àbí ìníṣẹ́ kíní kan ọlọ́run ní ọlọ́run ní irú àwọn tó bá ń pọn yẹn mí n tẹ́kun wá wọ́n ti pa nǹkan rẹ́mẹ̀ẹ́ ní àṣà ábìlẹ̀ pẹ̀lú ọlọ́run ní ẹni tó bá ṣe léyìn wọn a máa rí pé ìpayà àwọn tí wọ́n ní ọkàn tí wọ́n fi ń gbọ́rọ̀ ọlọ́run tó gbé ọkàn làwọn fi ń gbọ́ nǹkan àbọ̀ wa ṣàlàyé nu tẹ̀sí tó ń bọ̀ ọ̀tọ̀ ní làákàyè ọ̀tọ̀ ní kọ́líbù àwọn àfáà ṣàlàyé fún wa yìí pé kọ́líbù gangan la fi máa ń understand nǹkan òun la fi ń gbọ́ nǹkan yìí òun la fi ń ronú làákàyè kan wà pẹ̀lú ẹ̀ ló sopọ̀ mọ́ tó látara bẹ́ẹ̀ ọlọ́ni àwọn tó lè ṣe irú dáńsọ yìí ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àsáábì kùnú àwọn tí wọ́n ní ọkàn àwọn náà ní àsáábì àwọn tí wọ́n ní láàkàyè láti fi gbọ́rọ̀ ọlọ́run yìí àwọn náà lè ṣe bẹ́ẹ̀ náà. ọlọ́run tí ọlá rẹ̀ ga ó ní ẹran àdáyà àyà tó tẹ̀lé tí wọ́n ń sọ ilé ọlọ́run ní làkún fi á. ọlọ́run ni ó wà fún yín nípa ẹran àdáyá kẹ́ ẹ ṣàǹfààní lára rẹ̀ tẹ́ bá tí ìpínlẹ̀ ẹran àdáyá ẹ̀ máa ṣàǹfààní lára rẹ̀ tẹ́ ẹ bá ti wá pè ní ẹran àdáyá tán tẹ́ ẹ bá rẹran míì jẹ́ lè ṣàǹfààní lára rẹ̀ ara ẹran míì yẹn ni kẹ́ ẹ ti máa ṣàǹfààní ẹ má sọ pé ẹ fẹ́ gùn òun wọn lọ gbé kò sí ẹran míì tẹ́ ẹ ti ṣàǹfààní ẹ máa lò òun náà ọlọ́run ni ẹ máa lò ó ìlà ájà ní ìwòsàn ọlọ́run ni di ìgbà tí ó jẹ́ wípé ẹ fẹ́ lẹ́tọ̀ọ́ sí pé kẹ́ ẹ pa ọlọ́run ẹ lòdì ìgbà náà náà.

ẹ̀pá ní kí ni o bẹ́ẹ̀tì àti ìdúgbò àti bàtí tó àsìkò tí ó yẹ ká pa áwù yẹn àwọn afẹ́ àkànṣe yìí pé màá ń lù á lọ́rọ̀ bá sọ ni pé gbogbo ájì pátá yányán ayẹn lọ́ba gbogbo ájì afẹ́ ní ẹran àdáyá lọ́lọ́ba gbogbo ájì pátá yányán tó bá fẹ́ parí ó máa parí sí kí ni o ìlà bẹ́ẹ̀tì àti ìyẹn ìtàwáfin ìwàdà èèyàn parí ẹ̀ sí bẹ́ẹ̀tì àti tí a bá tata wá fi wà dáa ìyẹn ti parí kí nìyẹn o ó ti parí ájì ẹ máa pa ti sùn so ọlọ́wọ́ bá ní ó ṣàlàyé fún wa nípa súrátù ájì làwà ọlọ́wọ́ bá ṣàlàyé fún wa nípa ájì ọlọ́wọ́ á sọ ọ̀rọ̀ ní àárín rẹ̀ nípa pé ká jìnnà sí ẹbọ ṣíṣe ọlọ́wọ́ bá ṣẹ̀ wá parí gbogbo ọ̀rọ̀ ájì pátá yányá ní ṣọ́ọ̀tù ájì so now. wàlúùkọ́ ọlọ́run bá tí ọlọ́run rẹ̀ ga ọlọ́run bá sọ yí pé wàlíkúlì ummatin gbogbo ìjọ kọ̀ọ̀kan tó ti ṣáájú lọ ọlọ́run ní gbogbo wọn la ṣe máa ń ṣàkáwọn fún ọ̀nà tí wọ́n máa gbà sí náà ọlọ́run bá ṣàlàyé ìgbà wọn ṣáájú ọlọ́run ní kò sí ìjọ tó ń wá síwájú ọlọ́run bá sọ fún wọn pé bẹ́ẹ̀ tí máa sì nínú ìrẹ́ ọlọ́run bọ̀ ṣàlàyé so iṣẹ́ áàjì náà ara ọlọ́run bá ṣàlàyé fún ìbẹ̀rù ó tún wá ṣàlàyé ẹ̀fà nàbí náà wípé bá a ti máa sin òun àáfàá sàlàyé fún wa wípé máa ń sàkáyìn ẹni pé ọ̀nà bá a ti máa sin ọlọ́run ọlọ́run ọba làálẹ̀ fún àwọn tó ti ṣáájú lọ ọlọ́run ọba tún pèsè ààyè mo wà ló ṣáájú lọ ààyè tí wọ́n ti máa sin lọ́hùn ọlọ́run pèsè ẹ̀fọ́ wọn bó ti pèsè ìlànà tí wọ́n máa gbàjọ́sìn fọlọ́hùn ọlọ́run tún pèsè kí ni o ààyè tí wọ́n ti máa jọ́sìn fún ọlọ́run pèsè fún wọn. lẹ́yìn náà tí wọ́n pè nǹkan nínú sùkù òun ní ká pa ẹran fọlọ́run ọlọ́run làwọn tó ti ṣáájú wọn náà gbogbo wọn la sọ fún wọn yí pé kí wọ́n máa pa ẹran kí wọ́n máa fi ṣe ẹ̀sìn fún ọlọ́run ọba kọ̀sánà tó ṣáájú lọ láàrin fún wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá sàlàyé yìí ọlọ́run ní ẹ ẹ tẹ́ bá lọ wá ìtàn tẹ́ lọ wá ìtàn wá ẹ̀ ẹ́ rí bẹ́ẹ̀ àwọn tó ṣáájú lọ ẹran pípa ni wọ́n fi máa ń ṣèjọsìn fún wọn kó mẹ́jọ yín lójú bá nígbà ẹ̀fẹ́ rẹ̀ ṣèjọsìn fún wọn. náà. ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ọlọ́run ní lẹ́sùkùrú ismaláì ọlọ́run ní kí wọ́n lè bá a máa dárúkọ ọlọ́run ọba alámẹ́rọ̀ jákọ̀ọ́hún mi ń bá yín mọ́tìlẹ̀ àná à kí wọ́n lè máa máa ọlọ́run ní dábí kí wọ́n máa pa ẹran àbí dábí gbélé ìjọsìn fún wọn ọlọ́run ní abẹ́ kí wọ́n máa pa ẹran kí wọ́n lè máa máa dárúkọ ọlọ́run ọba sí àwọn dábà nígbà tí wọ́n bá fẹ́ máa pa wọ́n lórí nǹkan tọ́lọ́run ọba pòròbáìdì fún wọn tó jẹ́ àwọn dábà ọlọ́run ẹ̀kọ́ máa dárúkọ ọlọ́run ọba sí kí wọ́n tó máa pa ọlọ́run dábà ni wọn ẹ máa fi ṣèjọsìn fọlọ́run ẹ wá máa dákọ ọlọ́run ọba sí i nígbà tó bá fẹ́ máa pa wọn ọdún ṣáájú lọ làṣẹ bẹ́ẹ̀ fi. ọ̀ìlà okun ìlà ohun ọ̀hìndóhùn kàlàó àti mú. ọlọ́run ní fáìlà òkú ìlà ohun wa ọlọ́run gbogbo yín látàrí babaláwa ádámà èèdórí ànábì adc ọlọ́ọ̀fẹ́sọsọ ni kò yàtọ̀ rárá tí wọ́n lọ fi jẹ́ pé ó kọ ọlọ́run náà gbogbo ẹ̀ dá sórí dábà so ó kọ ọlọ́run náà láfẹ́ ká máa dá sórí dábà wọn máa láfẹ́ pa ọlọ́run bá wa yóò ọlọ́run bá fi ṣoṣo ni. sàlámù asílẹ̀ mọ́. ọlọ́run ọba yìí náà ní kí gbogbo wọn sọ̀rẹ́ńdà fún òun ni ká máa tẹ̀lé òun ni ká gbà fún ká má sì nǹkan lẹ́yìn ẹ̀. wọ́n bá a wàbá ṣírí mọ̀kùnrin ọlọ́run ní wa ànábì fún nínú òdùn àlìmọ́kùnrin tí náà àwọn tí wọ́n bá ń tẹríba fún ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n jura ọwọ́ ju sẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run làwọn fẹ́ràn tẹ̀lé ọlọ́run ní kí ànábì ò fún wọn nírò wípé àwọn èèyàn yìí ó wọ́n jẹ tí ó rí ìwọ́n ọlọ́run so ibi láti máa dúró fún tẹ̀síì tó lórí náà jẹ́ kí ara ìṣòro pọ̀ tó lọ́wọ́ sẹ́yìn bá sanwó lè sàn lọ́wọ́ ètí agbọ́fọ́lọ́ jẹ́ fún ìfún wa àti ebi tí mo sọ àdéhùn náà tẹ́ gbọ́ ọlọ́wọ́ bá yẹ fún ìfún wa ṣùgbọ́n alákàrà wà bí ọ́n bí ẹ̀ṣọ́